ògo ni fọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹni tó ń wò mí níbikíbi tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi ní orúkọ jésù ni mo pa á láṣẹ gbogbo ohunkóhun tó lè máa yọ yín lẹ́nu tí ẹ ò fẹ́ lọ́kàn kẹ́ tó máa wo program yìí kí a tó parí program yìí lórúkọ jésù ogun yẹn kó di ṣiṣẹ́ jésù olúwa wa. àmín àmín àmín orúkọ jésù lónìí ohun tá a gbéyẹ̀wò náà ni ògo ògo bí olórin kan ní ohun tí ológo bá rí nítorí ológo bá rí nítorí ògo ni wọn lẹni tí ò bá ti lógo kò ní lógun ọmọ ẹni tó bá ti lógo lè kó lógun ẹ lágbára náà níta àgbéyẹ̀wò náà ni ìbéèrè mi fẹ́ béèrè ẹ̀jẹ̀ amú báyìí hmm. ògo tí oríṣiríṣi lógo àbí ògo kan ló wà. ẹ ṣe olóòtú ń <laughs> tẹ ìbéèrè yìí ó jẹ́ nǹkan tó ní agbára gidi tó lè yẹ pé kí gbogbo ẹnikẹ́ni lágbàáyé kó kó ẹ̀kọ́ nípa ẹ̀ bàbá ògo kan kó ló wà ẹ̀rí náà tán máa ń yin ọlọ́run wọ́n á ní ó gbé ògo kárí ògo aládé ògo máa wọlé láti inú ògo dénú ògo wọnú ògo gbénú ògo ògo ni fún ẹ̀ náà ògo ju ògo lọ ògo pé oríṣiríṣi nítẹ̀yìn ò lè kà bẹ́ẹ̀ tí màá sọ ògo nípa ògo mẹ́ta péré tí ọ̀pọ̀lọpọ̀ máa máa bẹ̀rẹ̀ sí kíyèsí ara ẹ̀ tá a lè mọ exactly irú ògo tó go tiẹ̀ jẹ́ lónìí ọ̀rọ̀ tó dá tó máa wúlò fún gbogbo yín lọ́lọ́run gbé wá mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù bó ti ń gbọ́ ó máa rí ìtúsílẹ̀ ṣẹ́rí ògo kan pè ní ògo ìdílé bàbá ògo ìdílé irú àwọn ògo bẹ́ẹ̀ la máa ń rí ọba ògo ìdílé ni irú ògo bẹ́ẹ̀ la máa ń rí baálẹ̀ ogo òdílé ni irú ogo bẹ́ẹ̀ la máa ń rí olórí ẹbí ògo ni irú ogo bẹ́ẹ̀ la máa ń rí olú ọmọ ẹ̀rí ògo ni irú àwọn ogo yìí ogo míì ó jẹ́ ogo àgbáyé ṣé ti mọ̀ pé ogo ìdílé ọ̀tọ̀ ogo àgbáyé ọ̀tọ̀ irú àgbáyé yìí olórí ẹlẹ́sìn olórí ẹlẹ́sìn tí mo sọ pé oríṣiríṣi olùṣọ́ àgùntàn òun làwọn tó jẹ́ pé bóyá wọ́n jẹ́ ẹ̀ka olórí ẹlẹ́sìn di olùdásílẹ̀ olùdásílẹ̀ ẹni tí ọlọ́run rán láti ọ̀run wá sáyé kó wá dá ẹ̀sìn sílẹ̀ àbí kó wá ṣe olórí ẹ̀sìn tí ẹ̀ka ṣẹ̀ṣẹ̀ máa máa ya láti ara ẹ̀ irú àyẹn ògo àgbáyé ni ààrẹ orílẹ̀-èdè ògo àgbáyé ni nítorí kò síbi tí ààrẹ ò ní dé tí wọn ò ní sọ̀rọ̀ ẹ̀ ọba lè má kúrò nílùú ẹ̀ ọba lè má kọjá ìdílé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba náà dẹ̀ lè kọjá ìdílé ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ á padà sínú ìdílé yẹn náà ni ṣùgbọ́n ògo ààrẹ ògo àgbáyé ni ògo lórí ẹ̀sìn ògo àgbáyé ni ògo òṣèré àwọn bíi actor ẹ̀rí actress àwọn ògo wọn ògo àgbáyé ni wọ́n lè wọ́n lè hàtì bí kó lọ hàtì lamẹ́ríkà gbogbo ayé fẹ́ rí tó bá ń fún wọn ní nǹkan tó dáa tó mú story tó dáa jáde gbogbo ènìyàn náà máa fẹ́ rí kọ́mọ̀tì ẹ̀gbọ́ language ẹ máa wo bí irú Jackie-Chan ẹ̀rí kò sí ẹni náà ní àgbáyé tó máa sọ pé wọn ò mọ jackie ẹ̀rí ìgbà táwọn kékeré Bruce Lee tá a bá ti gbọ́ pé Bruce Lee fẹ́ ẹni tó ń jẹun ò ní lè jẹun mọ́ ẹni tó mu ò ní lè mu mọ́ torí ògo àgbáyé ìlú wa kọ́ ló ti heart ṣùgbọ́n gbogbo ọmọdé gbogbo ènìyàn ló ṣe kí ni òun ló fẹ́ rí ẹ̀rí irú ògo òṣèré bẹ́ẹ̀ yẹn ògo ni ẹ̀rí irú àwọn ògo akọrin ẹ̀rí akọrin kí wọ́n jẹ́ ẹni tó rìn ẹ̀ dùn tó rìn ẹ̀ bá dùn ẹ̀ máa woru Tọ́pẹ́ Àlàbí ògo àgbáyé ni ó lè kọrin bí kó tún lè kọrin bò mí ẹ̀rí ẹ̀wò tán pè ní igwe igwe igwe ó lè kọrin bí ó lè kọrin ẹ̀wò ru two face ó lè kọrin bí ó lè kọrin níbò mí ẹ̀wò bíi Davido Davido ó lè kọrin bí ó lè àwọn ògo ẹnikẹ́ni tó bá ti jẹ́ akọrin ó jẹ́ ògo àgbáyé now ògo kẹta òun ni ògo àárín ẹgbẹ́ ẹ̀rí ogun àárín ẹgbẹ́ jẹ́ ògo tó yẹ pé irú wọn á jẹ́ olórí ẹgbẹ́ kan olórí ẹgbẹ́ olórí ẹgbẹ́ àwọn àgbẹ̀ olórí ẹgbẹ́ àwọn ògo ẹgbẹ́ nìyẹn ẹgbẹ́ obìnrin rere ògo ẹgbẹ́ nìyẹn irú àwọn ògo ẹgbẹ́ làwọn yẹn máa ń fara hàn irú wọn máa ń jẹ́ oníṣòwò àgbẹ̀ ògbẹ́ ẹgbẹ́ àwọn aláta nìyẹn ògbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn alágbájá nìyẹn bàbá ẹgbẹ́ àwọn alágbájá nìyẹn ògo ẹgbẹ́ nìyẹn àwọn ògo yìí yàtọ̀ síra wọn ẹ̀rí ṣùgbọ́n mẹ́ta ti máa lè dárúkọ nínú ògo yẹn nìyẹn ṣe é wá rí àwọn ògo yìí wọ́n tún ní bí wọ́n ti ń ṣiṣẹ́ àti ohun tó kọjú sí kankan irú ògo ìdílé wọ́n máa ń sábà ní ìkórira irú ògo ìdílé ẹ̀rí níbẹ̀rẹ̀ àwọn máa kórìíra wọn ẹgbẹ́ kí ni ṣó máa jọba lórí mi ṣé máa jọba lórí mi nígbà ọmọ tá bí lójú mi ẹ àbúrò mi ni àbúrò mi àbúrò mi lukmọ́nù kọ́ á sọ pé lukmọ́nù jọba níbi tẹ́mi wà irọ́ ṣùgbọ́n ọlọ́run ti yan orí adé fúnra rẹ̀ bọ́ bá fà á kọ́ bá fà á kọ́ ṣe gbogbo ẹ̀ ó máa pàpà jọba yẹn ọdíwọ́ lórí o kò sí bí wọ́n kò sí bí wọ́n ti fẹ́ ṣe ẹ̀rí irú àwọn ọbẹ̀ yẹn ògo ìdílé ni wọ́n wọ́n máa gbà fún gbẹ̀yìn ni ṣe rí irú àwọn ògo àgbáyé irú wọn náà máa ń fẹ́ pa nínú ẹbí wọ́n á fẹ́ pa ni pé lágbájá lágbájá kó wá di ẹni tí gbogbo ayé máa máa tẹríba fún lójú wa irọ́ ni ànígbà a máa pa ni wọ́n á rán ọ̀pọ̀lọpọ̀ ikú sí kò sí nǹkan tí wọ́n ní fẹ́ ṣe ẹ wo Dávidi ọmọ Jésè ẹ sọ́dọ̀ náà wọn ò pa ṣùgbọ́n kò rí pa ẹ̀rí ẹ wo bí Sámúẹ́lì ẹ̀rí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wòrú bíi Joseph wọ́n kórìíra ẹ̀ wọ́n tà lẹ́rú wọ́n tì mẹ́wọ̀n kò sí nǹkan tí wọ́n ṣe fún ẹ̀ wọ́n ta ènìyàn lọ́jà bí ẹni taṣọ náà ṣe tà wọ́n tì mẹ́wọ̀n pé kó ṣègbèdànù ṣùgbọ́n wọ́n pinnu wọ́n kọ́kọ́ fẹ́ pa á ṣùgbọ́n Ọlọ́run kì í fi irú ògo àgbáyé léèyàn lọ́wọ́ kò ń fi léèyàn lọ́wọ́ kò ní gbà wọ́n kàn máa ronú bí nǹkan bí eh, nǹkan tí twenty one verse eleven sọ ó ní wọ́n gba èrò wọn tán ṣùgbọ́n tí wọn ò ní lè ṣe ọlọ́run kì í jẹ́ kí èrò àti pa kan lè pa ògo àgbáyé irú àwọn ògo bẹ́ẹ̀ yẹn ẹ̀rí àwọn ògo kẹta òun ni ògo eh, àwọn olórí ẹ̀rí wọ́n máa bá àwọn èèyàn bẹ́ẹ̀ jà wọ́n máa máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀rí irú àwọn ogun ẹgbẹ́ kíní kan orí kíní orí nǹkan tẹ́gbẹ́ sí ẹgbẹ́ sọ orí nǹkan tí bàbá ẹgbẹ́ sọ wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí ò bá ti wú ọ̀rọ̀ ẹ̀ yẹn tó ní ìtẹ̀síwájú pẹ̀lú wọn kò sí bọ́ ṣe máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó àwọn náà máa forí balẹ̀ fún ṣe wá rí irú àwọn ògo yìí téèyàn bá ti ní àwọn nǹkan tó máa rí òun ni mo ti sọ fún ẹ nǹkan tó dẹ̀ lè ṣe ojú àdúrà lọ irú ènìyàn ẹ wo Joseph gbogbo nínú ẹ̀wọ̀n ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ orójú rere ọlọ́run ọ̀gá ẹ̀ fi ṣe olórí gbogbo àwọn ìdílé ẹ̀ náà wọ́n tún ìyàwó ọ̀gá ó tún rí ògo ọlọ́run lára rẹ̀ irú wọn ló jẹ́ pé tí o bá fún wọn ní nǹkan tàbí o bá dùn wọn nínú àwọn ògo àgbáyé nìyẹn tó bá fún wọn nìkan àbó bá dùn wọn nínú gbogbo nǹkan á máa pọ̀ sí á máa dáa fún ẹ ṣùgbọ́n àwọn èèyàn kì í sábà rore sí wọn pàápàá àwọn aráalé wọn bí kan kú kan kú bí kan ṣègbéṣègbé wọ́n máa máa pass through ogun ogun náà máa fi ń débi tán máa lọ ẹ̀rí ẹ máa wo irú Ọbásanjọ́ tẹ bá kíyèsára irú ògo yẹn ẹ̀rí láti inú ẹ̀wọ̀n ikú náà rò sí ṣùgbọ́n láti inú ẹ̀wọ̀n ó dé orí àlefa yẹn padà irú ògo tá à ń sọ ń pa ẹ̀ àwọn ògo yẹn nìyẹn ògo tí ò ṣe fọwọ́ rọ́tì ògo tẹ́ pé ìmọ̀ táwọn lè ṣẹ́ lórí ẹ̀ bọ́n ti lèrò kán pinnu kọ́ọ̀rù tó bí sọ́ọ̀lù ṣe ní òun ó pa dáfídì ẹ́ bọ́tì irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn dẹ̀ kì í ṣe èèyàn burúkú olùgbàlà náà máa ń jẹ́ agbanilà náà máa ń jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn sọ pé irọ́ ni àti ẹ̀fẹ́ kó gbà wá là nígbẹ́ ìgbẹ́yìn kọ́ wọ́n máa tẹríba fún wọ́n máa frustrate fún rògbò bẹ́ẹ̀ ẹ̀rì wọ́n frustrate fún gbogbo Joseph ni gbogbo àwọn ọmọ ìyá ìtàn náà máa pátápátá gbogbo wọn náà forí balẹ̀ fún ọlọ́run gbéga tó dẹ̀ sẹ́ǹké ó tún ga lórí ọba Fáráò irú wọn ọlọ́run máa ń pèsè àyè sílẹ̀ fún wọn níbi ńlá ẹ wò ilẹ̀ tí Fáráò tó pinnu ipò òun fẹ́ kọ́ fún ara wọn ilẹ̀ ẹbẹ̀ ni Fáráò yàn dá fún láti fi kọ́lé sí àkọ́bí Fáráò lóbìnrin gbogbo alamọ bí ọba ṣe máa ń cherish ọmọbìnrin ẹ̀ fún láti fà fún ọba ìlú bòmíì àbí ọmọ ọba ìlú bòmíì ṣùgbọ́n nígbà tó wà confused pé ha ọmọ yìí ṣe ní ìmísí ọlọ́run olódùmarè nínú ara irú àwọn tó bá jẹ́ ògo àgbáyé wọ́n máa ń ní ìmísí ọlọ́run ọmọ àwọ̀ pékélá ó fa ọmọ ẹ̀ fún ó tún fi ṣe olórí gbogbo àwọn ìdílé rẹ̀ ìyẹn ni pé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn amòye àfin rẹ̀ ó fi ṣe olórí wọn nígbà tó lọ ń bá fáráò pé ebi ń pa wá kíni ká jẹ fáráò sọ pé àfi tẹ́ ẹ bá tọba lọ àfi tẹ́ ẹ bá tọ ẹ Jósẹ́fù lọ mo á fi sọ fún gbogbo wa tá a núgo ẹ ó rògbòlò ní orúkọ Jésù ẹ ó rí ògbòlò ẹ o ní láti gbàdúrà o ní láti ké porúkọ Ọlọ́run lásìkò yìí kó o bá lè rí ògo ẹ lò ọ̀rọ̀ yóò nílé jù báyìí lọ lónìí ṣùgbọ́n àǹfààní ńlá lórí gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí kó o tuntun wò kó o tuntun wò kó o meditate lórí ẹ̀ kó o kíyèsára ẹ̀rí máa fi àwọn nọ́mbà yìí sílẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí pé ṣùgbọ́n kí n tó fi nọ́mbà yẹn sílẹ̀ á gbàdúrà kan ok lẹ́yìn tí n bá fi nọ́mbà yẹn sílẹ̀ mo fẹ́ ká gbàdúrà kan torí ògo gbogbo ẹ̀yin tí ẹ bá rí àmì méje ṣe lẹ́yìn àdúrà yìí lójú dandan ògo ẹ̀ á fara hàn níbikíbi tó bá wà now kọ nọ́mbà yẹn sílẹ̀ zero seven zero three six zero three eight seven five seven màá fún ẹ ní nọ́mbà kejì zero nine one three five six four two zero five seven nọ́mbà ògo ayọ̀ ẹnìyẹn tó o bá pè mí màá tọ́ ẹ sọ́nà màá gbàdúrà fún ẹ ihun tó yọ ògo ẹ lẹ́nu àáfẹ́ mi wájì bí o ṣe kúrò nínú ojú kan tí ògo ẹ ó farahàn irú exactly ògo tó o ní wà á gbọ́ ẹ̀mí ọlọ́run á lè tọ́ wa sọ́nà lórúkọ jésù ní apá kejì mo mọ̀ pé ó jẹ ká sọ̀rọ̀ nípa ohun tó ń yọ ògùn lẹ́nu ṣùgbọ́n ní mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ògùn ẹ̀ yóò buyọ ní orúkọ jésù program tá à ń ṣe lọ́wọ́ destiny recovery ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bí tẹ́ ti ń gbọ́ mi àti ebewula and efiseba àti god budget now tó bá di on the nineteen twenty twenty one of this month odidi mẹ́ta la máa fi o gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi níbikíbi tẹ́ gbọ́ mi lórílẹ̀‐èdè nàìjíríà àti lágbàáyé ẹ̀yin tẹ́ tún sì ń sọ wá ẹ ya máa dé ẹ lè dé sínú program yẹn tá a fi ṣe àṣekápá ní on the nineteen of this month on the twenty of this month on the 21 one of this month ní friday saturday sunday ìjọ mẹ́ta pẹ̀lú àdúrà àgbàyanrí ó ní gbogbo ayé ó gbà níbo la ti fẹ́ ṣe program náà kò síbì kan náà ju akíọdé gbogbo ẹ̀yin tẹ́ wà lóṣòdì ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ń bágà pen cinema abúlé ẹ̀gbá ibikíbi tó bá ti ń bọ̀ tó bá ṣọlẹ̀ sílùú èkó báyìí ṣáṣọpọ̀ ń lọ sí bágà òjòdù bágà wà wá bọ́lẹ̀ kó tó dójòdù bágà wà bọ́lẹ̀ ní akíọdé bus stop wà wọnú akíọdé street lọ nọmba eight ọmọbọgẹ̀ ní akíọdé bus stop gbọ́ nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí zero seven zero three six zero three eight seven five seven pè mí màá gbàdúrà fún ẹ àti zero nine one three five six four two zero five seven nọ́mbà ayọ̀ ẹni ẹ ẹ jẹ́ ká gbàdúrà kan yìí wàá porúkọ Jésù ní ìgbà kan ẹ̀mí mímọ́ ní ìgbà kan wàá sọ fún Ọlọ́run ipe gbogbo ògo mi tá a gbé ọwọ́ lé ẹ̀mí mímọ́ ṣí ọwọ́ ọ̀tá kúrò èmi náà máa gbàdúrà yìí pẹ̀lú ẹbí kankan nígbà tí n bá gbàdúrà yìí tí mo sọ àsọtẹ́lẹ̀ ẹ̀ jáde ṣe àmì méjì pẹ̀lú rẹ̀ ní orúkọ jésù gbogbo ògo rẹ̀ èyí tá a ti dáwọ́lé èyí tá a ti fi pamọ́ èyí tá a ti yọ lẹ́nu láti òní lọ ẹ̀mí mímọ́ fi iná ṣí ọwọ́ ọ̀tá kúrò ní orúkọ jésù ẹ̀mí mímọ́ ká ọwọ́ ọ̀tá kúrò ìdà ìdà ìdà ìdà ìdà tó burú jùlọ ìdà tí kò náànú látọ̀dọ̀ olódùmarè wá á gé gbogbo ọwọ́ tó dí ẹ lọ́wọ́ tó fi rí ògolo á gé wọn sí wẹ́wẹ́ á fi wọn jóná pẹ̀lú iná bí mo ti sọ bẹ́ẹ̀ ni kó rí sàmì méje pẹ̀lú ẹ̀ ní orúkọ jésù olúwa wa àmín àmín àmín àmín àmín àmín àmín lórúkọ jésù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu bàbá wa prophet michael ọlọ́run bẹ ìdásílẹ̀ ìjọ godfrey máa ń jẹ́rìí sí iṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ bá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. òróró náà ni àwọn òróró téèyàn fi ń rí ògbólò láyé àwọn òróró àwọn òróró tó yẹ pé bọ́nà dìímú ẹ̀wà rí bẹ́tù bẹ́ẹ̀ nìkan sọ pé ò ní bímọ ọ̀rọ̀ pátá ni kó o ṣe àṣìṣe ọlọ́run á tún àṣìṣe ẹ ṣe iṣẹ́ bíríkìlà ni tí ògiri bá wó kó tún rẹ́ kò tún ṣe tí wọ́n lè rí ipa wíwó ẹ̀ iṣẹ́ kápẹ́ńtà ni tí àgàbà wó kápẹ́ńtà replace àwọn míì iṣẹ́ ẹ̀mí mímọ́ ni ẹnikẹ́ni tó ṣe àṣìṣe tí kò gbogbo ọ̀nà dí tí kò sí ọ̀nà àbáyọ mọ́ ẹ̀mí mímọ́ máa ṣiṣẹ́ náà ní ìyanu onítọ̀hún àárí ayé rẹ̀ lò wò ó torí òróró torí láàmì òróró ọ̀la èrè o lè pè mí o lè wá sáwọn program yẹn kí wọn náà lè rí tiẹ̀ wọ́ṣẹ́ yìí ọṣẹ tán fi mú ìdíwọ́ ìdènà kúrò tí wọ́n fi lọ sí next step láyé ni ó pé oríṣi mẹ́ta tó bá ti gbàgbọ́ nípa ẹ̀mí mímọ́ la ṣe léyìí kò sí pé wọ́n fi ránṣẹ́ sí ẹ lókè òkun kò bọ́ sí tó bá gbàgbọ́ ìyanu á ṣẹlẹ̀ jésù òun lolúwa wa. àmín àmín lórúkọ jésù àní bẹ́ẹ̀ lọ fún ti sáà yìí ẹ àtúnpadà wà á tún gbé. alóore tv alóore tv. ètò tó kọ́ni lọ́gbọ́n. ètò tó kọ́ni.